أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الإثم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا لمن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة, ورحمة الله وبركاته أطني فلا بعد سوى المسلمين الحمد لله أترى لقين كلا تقرفان النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن طلق بنات بما جاك في مبوه الله بنا سليكون كان النبي وهو بنا سليكون ولا أتي أعوار لأتنا صحابة kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ gbé àlìkíyàmá tí ọ̀sẹ̀ ni ó tó bẹ́ẹ̀ kó sọ pòun lágbára kan àdìpò kan àbúrò kan láti fara àwọn bí ìyá ọlọ́run kàfẹ́ má pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kún bí ẹbọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹmọ̀ pàdé rẹ o àfẹ́ má tún pàdé rẹ pẹ̀lú ọkàn tó má kún bí ìwà ọgbẹ́ yìí aláfọkànsí àtẹ̀mí àtẹ̀yìn má jẹ́ àgbérú báyìí náà pàdé Allah subhanahu wa ta'ala ti ìbẹ́dà tó fi jẹ́ pé tí ọmọ sọ yọ́ tako tí ọmọ sí tí ọmọ sí ẹ̀yọ́ ọmọ tako tí ọmọ sọ ọlọ́run sọ wá bẹ̀ o á àmú ọ̀gá orin ni mẹ́jẹ̀ agbábẹ̀ dó lórí ibúláyé àtàlìkí ara nítorí wọn fi lẹ̀ tàbí wá gbọ́dọ̀ lọ́wọ́ bá ní gbójú bá sí ń fẹ́ lọ o. fáàlì adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ́rọ̀ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallama ọlọ́run bá ní kí àwọn aráalé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àkẹ́ àwa sallallahu alaihi lọ́jọ́ tí ẹnìkan ò lè sọ pé òun ní owó kan àbó ní ipò kan àbó ní agbára kan láti fi gbára àwọn kalẹ̀ níbi ìyà ọlọ́run àfẹ́ntọ́ bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó má kóńbi ẹbọ ọlọ́run sọ wá kóńbi kásẹ̀bọ̀ pàdé rẹ̀ àfẹ́ntọ́ bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn èyí tó má kóńbi ìwà ọ̀gbẹ̀yẹ ìwà mọ̀náfìkì ètò jẹ́ tó ní àfọkànsí ọlọ́run làwà kóńbi eléyìí náà àájì àmù ọ̀gá orí kan níwájú ọlọ́run wọ́n jẹ́ agbábẹ̀ríbinú ọlọ́run ọba à ń fi ìjọba islam belong kó sáàmójúkú fún gbogbo wa tẹ̀fsíìrù léni kọpẹ́ púpọ̀ ṣùgbọ́n àbásọ́lá ni ara wa táà ní fi máìkì sọ ṣùgbọ́n tó jẹ́ káfẹ́ sọ báyìí ó ní àwọn tí wọ́n ń tẹ̀lé wa online tí wọn ò sì mọ ní five thousand àwọn èèyàn tó ẹgbẹ́ tí wọ́n bá ní ọkùn àwọn aṣọ mọ́sálásí mọ́sálásí kò lè gbà wá tọ́lọ́ sì fi rọrùn tán náà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ náà ń bẹ káàkiri ìlú ntọ́fà náà ní sẹ́ umma tá a jọ ń ṣe yìí o. fúnanitọ àdúpẹ́ fún ọlọ́run ọba tafsir ọ̀pẹ́lẹ́ nìyí bá a ti rí i fúnani àbájí fi ẹ̀rọ agbágbésọ torí àwọn èèyàn tí àbásọ láàrin ara wa ṣùgbọ́n torí àwọn tí ń gbọ́ káàkiri àgbáyé tí òǹkà wọn sì ti lé ní tó lé ní ẹgbẹ̀rún mẹ́fà òun la fi fẹ́ sọ ilé ìpín tọ́fà tó jẹ́ ọpẹ́ wa iṣẹ́ àlèwọ́mà tá a jọ ń bá káàkiri o. mọ́sálásí ọlọ́run ọba tó fi á sí ìmọ̀ sàmójútó rẹ̀ yànnà bóríjà ó ti lé ní ọdún mẹ́wàá tó jẹ́ pé n tí ò less than eighty thousand la lọ fi máa ń gba public air system tàbá ti fẹ́ kí read kóhùn ò lè bá a kárí. fúnánitọ mọ́sálásí tí ọlọ́run ọba àlékè ọlá tí ó gbé kalẹ̀ fún wa ní yànnà bóríjà ó ti lé ní ọdún mẹ́wàá tó jẹ́ pé àmọ́ gbantá àmọ́ fi sọ̀rọ̀ níjọ́ tẹ akírun níjọ́ ọdún méjèèjì ni tí èsì tí ó sì mọ ní ọgọ́rin ẹgbẹ̀rún kí òun lè bá kárí. irú ìlànà wọn ń wò pé tá a bá tiẹ̀ lè dìfẹ̀lọ́pù ìtawà náà bá ní sẹ́bí ká yóò ti máa gbọ́ ní táǹsọ ni ká gbìyànjú rẹ̀ a sì fi odidi ọdún méjì lílẹ̀ ìlàhàm pẹ̀lú bísẹ̀ bílẹ̀ ìtàǹgbà lọ́sùn lọ́sì àrí close to sixty two thousand naira fọdún méjì. tọ́ fani orí eléyìí la wa táwa rò pé kí ló dé táwa náà lè ní kíní ìfúnra wa ọ̀dà ìjà gbìyànjú ẹni tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ láàrin ọdún méjì àwa rí pé ń tà ní fún odidi mọ́sáàsì pàfẹ́ máa fi ẹ̀rọ yìí sọ̀rọ̀ àrí ọgọ́ta ẹgbẹ̀rún àti méjì ọ̀nkọ́mi lẹ́nu. aláàtì wọlé oṣù rí ti ogúnlé wọlé ń jọ mi ṣùgbọ́n àmà ìyá gbogbo ẹni tó fi nǹkan bẹ̀rẹ̀ lọ́sẹ̀ banki olóore nígbà tá báńkì sínú naira one thousand eight hundred seven yẹn ní òṣè o. fún gbogbo ẹni tí ó dá títí ọlọ́run ọba tó fi jẹ́ parí two thousand náà kó jọ ìgbà tí wọ́n wo ètò bí owó ṣe ń wọlé bí ọgọ́rùn-ún márùn-ún bí ọgọ́rùn títí tó tó ẹnìkan wá dìde nínú àwọn ọmọ ìyá ó ní amẹ́dàkọ òun o kájọ kámẹ́jẹ́ ní ẹ̀kọ́ ọmọ o ó sì kó four hundred and fifty thousand naira wá. fáàní lẹ́yìn tá à gbogbo eléyìí ọdún mẹ́wàá ti lọ. Eh, gbogbo eléyìí tí kò méjì sísìn. kò sí méjì lọ ẹni ọmọ kan bàbá ní ká má da ọkọ òun kátórí Ọlọ́run kankan ọmọ ọmọ òun pé ó sì kó ah, ah, ah, ọgọ́rùn mẹ́rin àtàdọ́ta lẹ. àwọn ní bàbá ní yín kí ó ní tọ́ nítorí pé owó yìí ní tó bòrè lápò òun bẹ̀ ọlọ́mọdéédé rẹ̀ òun láwọn èèyàn kọ̀ọ̀kan tí súnmọ́ tí sì bàbá ìwà aláwọ̀ èèyàn ò máa sọ fẹ́lẹ̀ omi ìtọ́wájú lóun fẹ́ wá kí ẹ òun fẹ́ wá ṣe ẹ̀sùn gbà náà wọ́n bá ní sí olórin tó ṣe mọ́ọ̀sì tí ti máa ń kí júmọ́ à wọ́n ní ìdìbò kàtà báyìí bẹ́ẹ̀ ó ń tọ́ ẹlòmíràn fifty thousand lẹ́ twenty thousand òun gbà jọ káàkiri lọ́wọ́ àti ẹ bá ń wojú rí ọlọ́run láti fi sọ fún apẹ́kọ̀ tó ń wáyìí òun náà fi ń wojú rí ọlọ́run òun kò òun gbàjọ lọ́wọ́ àwọn èèyàn kan ní. ẹ tún wo àmọ́ náà wọ́n ní bàbá ìpẹ́tọ̀ ẹ má da akọ̀ ọ̀hún ọ̀dọ̀ abẹ́ ẹ bá sọ abẹ́ ní ẹ má da akọ̀ yín kọ́ kásàdúrà fún yín àdó òkúrú jù ṣùgbọ́n kápápá da akọ̀ pé lágbájá báyìí ni ṣùgbọ́n owó tẹ̀ wọ́n ń wò yìí náà àwọn ẹni tó súnmọ́ àwọn náà làwọn ẹni tẹ̀lé ìdítẹ́lé táwọn àgbàjọ tó dodidi o. àmọ́ náà àwa fi ti ń bẹ́ńlẹ̀ fún arígbóńsá ti ti níbi áfẹ́ mílíọ̀nù lọ́wọ́ ẹnjìníà ra wá pè àjọ sọ̀rọ̀ lọ́tọ̀ lóṣù fi àdéhùn sóní torí kí nǹkan kọ́ mọ́ bá la a sì kú òun ọgbà lẹ́yìn ìgbà ti kọjá bí aago lọ nù bá a ṣe ń bọ̀ náà mi ṣe rí nígbà a dé báńkì àwọn báńkì ní ní ká lọ bvn wa ó ti jẹ́ pé bí wèrè bá gbówó ibi nìkankan tí bá fẹ́ tọ́ sọ́ra ní kálíbà má jẹ́ pé eh, àlámọ̀rí yìí ó pa tẹ̀síìrù la ńlá ti tètè jáde ńlé ṣùgbọ́n bá a ṣe jáde ńlé tó tó ṣe yá tó bá ṣe ń bọ̀lẹ̀ rí wa ń o. aláǹtò mọ́ra wọn. tọ́ fún aláǹtò mọ́ra wọn. jamaa èmi ìbàdí títẹ̀lé wọn afárúlẹ̀ ìbàdí tẹ̀lé wọn ṣọ́ọ̀rọ̀ sáà ìbàdí tẹ̀lé wọn kọ́dínétò ètò mọ́sálásí rẹ̀ bàbá àdínní ètò emi emi èmi time àtàwọn akẹ́kọ̀ọ́ kan tá a ṣe ó yà lọ mí bí bẹ́ẹ̀ ni wa gbogbo alọ́wọ́ alọ́rùn jẹ́mẹ́ ẹ̀dá gbogbo ilẹ̀ náà wá ń ṣe tá a bá wá sẹ́yìn ẹ̀yìn la jẹ́ àṣẹyìn o. tọ́ fáà ni bó ṣe rí nu ẹ pé àánẹkùmùlà ẹ pé àánẹkùmùlà àánẹkùmùlà. jẹ́mọ́ ọ̀sẹ̀ ìṣàbójúkò. kọ́wá dáa báwọn. fáà lọ dáa báwọn. a wàá ṣe gbogbo tẹ̀síìrù kátàrí sókè. balu kwatana nan sa la ba ti bere insha Allah rahman jamaa awa tabul kafi len to fese mulen woro melu ne won taloma e ma je ka ma so pe ye bai ah ta ba de so emi so en ta ni na mejo mejo la gaga se o wọ́n ní méje ni wọ́n ajá wọn ti kí ni o ajá wọn ti kẹjọ ọyìn súrọ́tùl káfí Allah subhanahu wa ta'ala ó sì bẹ̀rẹ̀ súrọ́ yìí pẹ̀lú ìdúpẹ́ fún ara rẹ̀ kí ni ẹ̀kọ́ tó fi kọ́ àwa ẹ̀kọ́ rẹ̀ pọ̀ ta ló kàlè báyìí máa ń tún gbọ́ mọ́mọ́ máa ń tún gbọ́. Ah, ara ẹ̀kọ́ tọ́lọ̀ ti fi ìdúpẹ́ fúnra rẹ̀ sí súrọ̀ yìí ara ẹ̀kọ́ tí mẹ́bẹ̀ òun ní báyìí báyìí tọ́yìn. ṣé agbẹ́sọ́ bá sọ. gbogbo òkúta bá bára wa ká máa ṣe sùúrù jàmáà owó àti mà èwo lèyàn ní ìdí mbẹ́ ẹ bá ni sórí ànídìí o ẹgbọ́n mo ti gbé bèrè wa owó àti ìmọ̀ èwo lèèyàn ò ní ìdì bẹ́ẹ̀ kò sí ṣẹ̀fọ́rọ̀ ń kíyà èwo wá lọ́gàá nínú méjèèjì ìmọ̀ àwọn nídìí ẹnìkan tí ó dìde tí ó sì sọ nǹkan márùn-ún tí mà ti jọ́gà fún wọn ọ̀pọ̀ kankan márùn-ún نعم لله نعم lọ kìkan ni ara náà e ni nǹkan mìíràn bọ̀dá sí ìkóró rí fánù à ń bọ̀ ní ẹgbẹ́ rẹ̀ nà. nǹkan àkọ́kọ́ tí àwọn sọ̀rọ̀ ṣe tọrọ nka akọkọ nǹkan àkọ́kọ́ tí ìmọ̀ gbogbo nǹkan yàtọ̀ sọ́wọ́ nìkan ìmọ̀ gbogbo nǹkan alákọ̀ọ́kọ́ kò owó tó tó ti mímọ̀ ọ̀kọ̀ọ̀kọ́ tí ọba ti ní mọ̀. àdìsí wá lórí ẹ̀ o ní àdìsí àbú kapsha mm, ọba ti ní mọ̀ o ní mọ̀ bó ṣe náà. ẹlẹ́ẹ̀kejì ni pé tọ́ ọba lówó tí ọba ti mọ̀ lára rẹ̀ ọ̀nà tó ọmọ náwó tí ò ní dáa. alákọ̀ọ́kọ́ náà lè tó ń sọ. àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ńbẹ́ lẹ́yìn ǹjẹ́ ẹ̀sọ́ náà lẹ́yìn tó ń sọ ẹgbẹ́ gbọ́ kulé ibòmíì. ọmọ bó ṣe náà náà nù. ọ̀nà ìmà nítorí ju owó lọ. láyọ̀ a. ọ̀pọ̀ gan. àdéhùn akọ bẹ́ẹ̀. Allahu Akbar. ẹlẹ. Allahu Akbar. ọgbọ gbọdọgbàdàgbà bíi sáfùmá ìlú. gbàgbàdàgbà ẹyin ọmọ yìí. Allahu Akbar. ẹyin ọmọ yìí má lọ ọdọọdọ rẹ. wọ́n ti wà gbókùn sáàsù pé ẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ ẹwọ́n lọ láti rí tí bá aláàbì alẹ́ lẹ́lẹ̀ wá gbogbo ẹkọ lè ṣe láàrínláà ẹwọ dáyé dà ìmọ̀ jẹ́ kí ẹ máa ṣe dáadáa tẹ́bí ẹ̀ àkọ́kọ́ náà lè sọ jálù ọ̀pọ̀pọ̀nú náà ni ìmọ̀ ìmọ̀ sọ olówó rẹ̀ ni owó olówó rẹ̀ ni máa ń sọ. lóní máa sọ́wọ́ ìmọ̀ ah, gbogbo tó bá ní ọ jẹ́ yọ bá òní tó bá ti ró mímọ̀ ìní ìfọ̀tọ́ jẹ́ pé bẹ́yàn bá gbọ́pọ̀ one billion wá sí jimá tó sì wọ́sọ three billion tó wọlé lórí yóò jókòó lẹ́nu ẹni ọmọ gbọ́n túbà. ìmáàmù tó tún wá fẹ́ tẹ̀rìn wá látàlá kíá ló wà lórí báyìí. alákọ̀ mọ́mọ́ tó ya. ó di mẹ́ta. kàkà sí ní ọ̀dọ́ nínú. ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́. ẹ tíráì. tíráì. jẹ́wọ́ sáré lọ́wọ́ ẹ̀sùn báyìí sọ́sí ọjà. Allahu Akbar. nípa tó yà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ تقدم تقدم asalaamu aleykum. waaleykum salaam. àwọn ìdìmọ̀ràn tí ìmọ̀ fi ju owó lọ. nọ́mbà wà ní tí wọ́n sọ yẹn pé ẹni tó bá nímọ̀ òun ni ó fi darí bí ó ṣe ná owó ẹ̀. nọ́mbà tù ni pé ọ̀ranyàn ni ìmọ̀ jẹ́ ipa eh, ìgbìyànjú èèyàn òun náà ní fi ní ìmọ̀ owó ọlọ́run bá nìkan ni ó ń fún yàn yálà owó ṣe ṣe gbìyànjú tó ọlọ́run náà ní fún nọ́mbà tírì òun náà ni pé ìmọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ pé bí èèyàn ṣe ń ní sí òun náà ni ó ṣe ń lapa lára gbogbo àwọn nǹkan tó ní lẹ́rù yóò sì máa fúyẹ́ sí. tẹ́ pé gbogbo nǹkan míì tó bá ń yóò máa supersede gbogbo àwọn nǹkan míì tó bá ń ṣe owó bó bá ṣe ń ní sí òun náà níbi pé yóò máa dì sọ́kàn ní sí pẹ́pẹ́ bó ṣe ní sí yóò fẹ́ máa ní òlọ náà ní bẹ́ẹ̀ ni nọmba fọ́ dẹ̀ ni pé anabi sàlám ó sọ fún wa pé ìmọ̀ pé ibikíbi tí ó bá wà òun náà ní pé kí a wá sí yálà pé fẹ́ pé ó ní àdìsí kan mọ̀ bóyá pé ó mẹ́ṣàn China sallallahu alaihi wasallam e mọ̀ bó ṣe bó ṣe sọ yìí sí but owó yálà ẹni tó fẹ́ kò sí nǹkan kan nú ẹ̀sìn rẹ̀ tó tó di wá ń pa lórí pé látara pé lẹ́yìn ìgbì tó bá ní tí ó ti ṣe bùkátà àti pé wàá fi jẹ ìjẹ mu àti pé kó tún máa tún wá sí i so ìkẹrin e e nìyẹn so nǹkan karùn tí mọ̀ tó fi fi jowó lọ wàhálà mẹ́rin. àwọn ẹlẹ́à ṣé ẹ̀ ń gbọ́ ìmọ̀ àti owó èwo lọ̀gá ìmọ̀ olówó lẹ̀ ń bẹ lọ́n kó tì sí ní àbó mímọ̀. ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ wọ́n fèsì. a ní méjèèjì. نعم ما àgbọ́ o. Èwo lọ ṣáájú? Èwo lọ ṣáájú? Wọ́n fi méjèèjì sí nàbà wá. Wọ́n fi ìbéèrè kan tó pàtàkì. Kí ló fà á tí a fi rí àwọn olówó tí a fi rí àwọn onímọ̀ lẹ́nu ọ̀nà àwọn olówó tí a wá ìtìmọ̀lọ́dọ̀ àwọn olówó wa ẹ sì ní ìmọ̀ ní ọ̀gá. ní ti wẹ̀ wá rí àwọn olówó lẹ́nu ọ̀nà ilé àwọn ìmọ̀ bóòlù ọ̀jọ̀gbọ́n ṣàti dáhùn. tẹ́ ẹ̀ bàbá tí tí wọ́n gbà náà tí wọ́n bá tó ti àgbà máa pẹ́ wa rahmatulah wa wa salaam. torí pé ìmọ̀ tí a ẹni tó bá jẹ́ àfa ó yẹ kí ìmọ̀ràn fún ọdún pé mùdọ́fà wà mùdọ́fù ilé yìí ló yẹ kó máa dúró sí wọ́n jẹ́ pé òun jẹ́ pé ó sọ pé ó nímọ̀ ó wà ní nǹkan tí ó fi ń ṣe ìjẹmu àbí nǹkan tó jẹ́ pé bí nǹkan tí ó máa jẹ́ atọ́nà fún ẹni lórí ẹbí rẹ̀ tó bá ti ń ṣe lè ó mọ̀ lọ sí ọ̀nà ẹnu ọ̀nà àwọn olówó náà ní kòtò fẹ́ ṣe náà. àfa. bùsàdé fún bàbá yìí. dáhìí wa. obìnrin wa bàbá yìí bùsàdé ìdí tí a fi máa ń rí àwọn oní mímọ̀ lẹ́nu náà lọ́dọ̀ àwọn olówó oní tí wọ́n nímọ̀ pé láti lè wá nǹkan tí wọ́n fi máa ṣe ìgbésí ayé wọn fowó yẹn ó wà lára nǹkan tí wọ́n fi máa ṣe ìsẹ̀mí ayé wọn tóbẹ̀ náà ṣe lọ tóbẹ̀ náà ṣe lọ sọ́dọ̀ àwọn olówó àwọn olówó dẹ̀ ni wọn ò mọ̀ pé ìmọ̀ yẹn àwọn ń gọ̀ wọn ò pé ìmọ̀ yẹn làwọn fi mọ nígbà tá a fẹ́ láwọn fi mọ ṣe ni láwọn fi ṣètò gbèsè ayé táwọn. barakallahu fik barakallahu fik náà ẹranko kan ẹranko wo ni máa ń dijú kan tó bá sùn yóò sì là kejì. a ní ẹ má sọ ma ngba ẹni tí sọ́ni ìṣẹ̀wọ́n lágùtàn ngba ẹ̀sìn lọ sọ́ni ìṣẹ̀ sáà tún lè pẹ́ lómi mà ọ̀rọ̀ àṣẹ mi ọ̀sọ̀ wà tún sọ ọ̀kan ẹ̀dá fún mi. ó ti sọ ní ìsìn.

ọ̀nà wo ló sì ṣẹlẹ̀ tí òòrùn ò fi dénú ọ̀gbun ibi tí wọ́n wà. sébèrè ọjọ́ dọ́dọ̀ yín. ẹ̀bà ní àbá ní ṣe ẹ̀yin ma tẹ́ ẹgbọ́ bèèrè ẹgbọ́ wọ́n láwọn gbọ́ wọ́n ní àwọn àṣàbìl káàdì kí ló fà á tó fi jẹ́ pé inú yòó tí a wà yìí tó ti jẹ́ pé ó síjú lẹ̀ tí oòrùn ìtẹ̀sán oòrùn ìwà dé bẹ́ẹ̀ kìlọ́fà. yálà ń gbàtọ̀ yọ láàárọ̀ ni o yálà bá ti ń lọ rè wọ́n rọ̀ lẹ́ni o bó kìlọ́fà tó rùn fi wọ́n. kìlọ́fà tó rùn fi wọ́n bẹ́ẹ̀. لا إله إلا الله àmà ẹ̀ẹ́tẹ́ bá mọ̀ ẹ̀bá níyẹn nìkan náà wọ́n náà ń kọ ìdí òrùn sí sí gàgà kìnnìkan ọkọ̀ ẹ̀yìn ẹ̀yìn kàǹdí kan àbí lára nǹkan tá a sọ náà ni. La ilaha illallah. La ilaha illallah. àgbà o kọ́dà ọ̀rọ̀ méjì la lórí rẹ̀ àwọn ọkùnrin náà lọ́n ti ṣe olùdarí fáwọn obìnrin ó lè pé wájú náà wọ́n máa báyìí ààrẹ jẹ́ ọ̀sọ̀ kan méjèèjì náà wọ́n pin barakallahu fi kìfọ́yà ẹ̀yin ìyàwó ẹ máa bá ní gbọ́ pẹ̀lú máìkì o. sáwọn àríkọ́ tilẹ̀ a sọ wípé ẹnu ọ̀nà yẹn àríwá ni ó fèsì torí ẹ̀ ló jẹ́ pé tóun bá yọ yóò yọ láàárọ̀ yóò yọ sí ráìtẹ̀ tó bá fẹ́ wọ̀ yóò wọ̀ sí lẹ́fẹ̀ẹ́ بارك الله فيك نعم ẹ bá bá tọ́sọ. fún ẹni tó dáhùn sọ pé torí pé ibi tí ìhòòhò àpáta ti ń wà yìí ẹnu ọ̀nà ẹ̀bẹ̀ fèsì àárẹ̀ wa tóòrùn bá ti wá yọ yóò gbé sọ́wọ́ ọ̀tún tóòrùn bá fẹ́ wọ̀ yóò gbé sọ́wọ́ àlàáfíà èyí fà tó fi jẹ́ pé ìtànsán òòrùn ọmọ débi wọ́n wà tó ń ti bó ṣe jẹ́ pé gbangba òní òyìn wà. ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì olóṣin fújú ah, bàbá yìí ti dáhùn kan gbogbo ẹ̀fẹ́ dáadáa bàbá àhán. ọ̀rẹ́ kí ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ó pàṣẹ kí òòrùn máa wọ ibẹ̀. ó máa pàṣẹ fún òòrùn ni wípé mo pa àwọn ọ̀rẹ́ mi tààràkàlà òfìkì. ta ló lè sọ kókó mẹ́ta tó lè jẹ́ àmọ̀ wípé àwọn àti abúlé káfí irun wọn máa dàgbà sí èèkánná wọn ọmọ dàgbà sí bí ẹ ṣe wà náà ní àwa kókó nǹkan mẹ́ta táwọn nìkan àpọ́ǹtì à ó tó ká sọ bẹ́ẹ̀ bàbá yìí bàbá yìí. <laughs> Ah, ah. ẹ jókòó ní kí ẹ bá. asalaamu alaykum sir. wa aleykum salaam. àkọ́kọ́ ń bẹ̀ ni pé nígbà tí wọ́n padà jí yẹn wọ́n béèrè lọ́wọ́ ara wọn wípé ṣé àná làwọn sùn ni àbí alẹ́ àná làwọn ìrọ̀lẹ́ àná làwọn sùn àwọn jí ní àárọ̀ yìí so tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ bí physical development kankan wà lára wọn ni kò ní yóò ti clear láàrin wọn ẹni wulẹ̀ máa béèrè lọ́wọ́ ara wọn bóyá àwọn ṣẹ̀ṣẹ̀ sùn ni àbáwọn ti sùn tipẹ́ ẹlẹ́yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun náà ni pé nígbà tí wọ́n padà já tán àbàtì ẹ̀rí náà ríra wọn nígbà tẹni tí wọ́n rán ní iṣẹ́ lọ sí ìgboro yẹn tó bá jẹ́ pé ara rẹ̀ irun ti kún ìkànnà ti kún ni so kò ní ṣẹ̀ṣẹ̀ di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa nájà láàrin ẹ̀ńtá jọ nájà báwọn tó ti pàdé gan síwájú wọ́n ti kọ́kọ́ identify rẹ̀ báwọn. eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀. ẹ ìdíbàdàn. náà eléyìí tó jẹ́ lẹ́kẹta ń bẹ̀ náà ni pé ọ̀dà ìgbẹ́ ẹlẹ́kẹta ẹ̀ di ẹlẹ́kẹta ẹ̀ sáré ìdájọ́ ẹlẹ́kẹta kọ́ bárakà lọ́ọ́ fi bàbá yìí. Assalamu alaikum warahmatullahi. wọ́n lè fi ẹlẹ́ẹ̀kẹta ni pé ní tí máa ń sèyàn tí èèyàn bá sun ọlọ́run ti kó sí wọn àti pé tí èèyàn bá sun ọlọ́run ti tí máa ń ṣẹlẹ̀ sí yàn ọlọ́run ti kó sí wọn ní tí wọ́n á ṣẹlẹ̀ sí wọn ni pé bí tí èèyàn bá wà ní láìpẹ́ tẹ́pẹ́ kó sùn tẹ́pẹ́ yóò lé nótìsì development lára èèyàn. bàbá yìí gbà pẹ̀lú ibi táwọn gbọ́ ìbéèrè yìí sí ṣùgbọ́n tá a dúró kàn. bẹ́ẹ̀ ni àwọn ń wò pé kí ni àwọn àrísàmìsọ náà ń fà jáde pẹ̀lú bó ṣe fún ọ lóorun hmm. ibẹ̀ làwọn lọ àní hmm. àwọn nǹkan tá a fi mọ̀ wípé irun ara wọn ò dàgbà sí èèkánná wọn ò dàgbà sí kọ́dà aṣọ ara wọn ò gbó nǹkan tí a fún wọn pé irun àwọn ò dàgbà sí pé kan àwọn ò dàgbà sí ni pé wọ́n tún wá sọ fún ẹni tẹ́fẹ́ lọ sọ́jà yìí pé tẹ̀jẹ́jẹ́ o má jẹ́ kí wọ́n mọ̀ pé má jẹ́ kí wọ́n mọ̀ pé àti dúró báyìí má jẹ́ ká mọ̀ pa àwọn báyìí o má nà jẹ́ àná pàjọ torí pé tí wọ́n bá wọ̀ pé àwọn ti àwọn ti pẹ́ ń bẹ̀ ni wípé àwọn ti pẹ́ ń bí oorun táwọn sùn wọn ò tún mọ sọ bẹ́ẹ̀ fún ẹni tẹ́fẹ́ lọ sọ́jà. barakallahu. fine ọlọ́run sọ fún anábì sallallahu alaihi wasallam wípé in tí mọ́rọ̀ ni ọmọ sọ fáwọn èèyàn yìí má para rẹ nítorí wọn o kí ni kọ́ ìdàtọ̀ jáde láti bí ọ̀rọ̀ yẹn tá a ṣàlàyé tá a ní kámẹ́sì alimẹ́tẹ̀tì rántí màá rán wa létí ìwà tó ṣe ń jì béèrè o kọ́ jáde bẹ́ẹ̀ ni pé má nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run. jọlá ń ọlọ́run lọ tá a wá ló lè bá ní mú àpẹẹrẹ ńlá méjì wá tí ó mú píríncípù yẹn clear mọ́ nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run jọlọ. Ah, bàbá yìí ẹ má bínú bàbá yìí sọ̀rọ̀ ni ẹ má bínú abẹ́ni kìíní yọ kárí. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Naam, aláwọ̀ kan ni pé um, kọ́ yídà yẹn mo dúdú lórí ni pé Islam ó mú freedom wá kí o sì tó tó já sí pé nǹkan kan tí yẹn bá ń ṣe nẹ́ẹ̀sì yìí tó bá dé pé àwọn kan ti ń darí ẹ̀ ní pé hàn hàn ilé ìtàwé ṣe yìí bí a ṣe fẹ́ ṣe ni o gbàgbé ọ̀rọ̀ àdìsànà bíi àbí Quran so ó ti di wàhálà báyìí. torí kò sábà tẹ̀lé Quran ṣe àti ìjìbẹ̀ jẹ́ o lè má ṣe é sí. o lè má ṣe é sí. àwọn sábà pèsè náà sì fẹ́ bí sí. barakallahu fi point ńlá ni. now ẹlẹ́ẹ̀kejì ni wípé um, àwọn ìṣesí tí àwọn ìtajọba kà ní àná tí ó bá ti ń wà lára mùsùlùmí tí ìṣesí yẹn ní àlákọ̀ pẹ̀lú àwọn kan tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ so táwọn ìṣesí yẹn bá ti ń wà lára yẹn tó yẹ pé ìṣesí yẹn ó tó wá dé pé bí dogmatism ni pé ṣe báyìí kò ní ṣe bẹ́ẹ̀ tí kò ní yẹ̀wò gbẹ́bọ̀ ẹ̀kọ́ wa pé kò ní sí dábùrù fún sọ báyìí ṣe báyìí wọn náà máa ṣe bẹ́ẹ̀ kò ní sí gbóyẹ̀wò sọ ó máa tako kọ́ ìdà ni. barakallahu jama'a tí a bá ní nǹkan àtijọ́ ti lọ tí a bá ní àwọn nǹkan ìyanu mérekù mérekù mélòó ló pín sí akànnì ìdí ẹ̀ nìkan kọ́sà nínú ọkọ̀ kọ́sà lábẹ́ ọmọ tí èsì sọ̀rọ̀ tẹ́lẹ̀ barakallahu fiki ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yin ẹlẹ́ àṣẹ gbọ́ndá wíkẹ́yìn ẹ̀ fọkàn sí náà ń bá lọ tí a bá pe nǹkan ń tẹ̀ ìyanu mélòó ló pín sí melo iṣẹ́ ìyanu pín sí melo ọ̀dà ọkùnrin ó tún sọ o bí ẹ ti máa ń sọ. ó pín sí ọ̀nà mẹ́fà. sáàfà àgbà. ọ̀nà méje ẹ gba máikrófóònù rẹ. èwo ni amúlù méjèèjì. ọ̀nà méje. ọ̀nà méje. aláwìyé ni ó sì méjèèjì nù àṣà aláwìyé máa bọ̀. aláwìyé wà. aláyáyáyá aláwìyé ní méjèèjì ti ansa ah, àti mẹ́fà àti méje ọkùnrin rèé o ti mọ̀ pé ọkùnrin rèé ọkùnrin mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n sàlàyé rí ìsìn gbogbo ẹ̀kọ́ rẹ̀ ni ẹ̀ aláwìyé ẹgbẹ́ máìkì lílọ. ọmọọba ọmọọba mọ́kàmàdínà. salaam aleykum. wa aleykum salaam. mẹ́rin lẹ́pẹ́. mẹ́rin bẹ́ẹ̀. méje ni o mélòó la pè é méje àfa ìwà bá ní ká mélòó ń lọ́jẹ́ ìyọ̀nú ọlọ́run mélòó ń lọ́jẹ́ ìbínú ọlọ́run. salamu alaikum mẹ́rin ló jẹ́ ìyọnu ọlọ́run mẹ́ta bẹ́ẹ̀ jẹ́ ìbínú ọlọ́run. ẹ̀yẹ lẹ́à wọ́n ní gbogbo tó wájú ọmọ ẹ̀sẹ̀ ìyanu méje ló pín sí mẹ́rin ọlọ́lọ́nà ọlọ́run mẹ́ta ń bẹ̀ ọ̀rọ̀ lọ́nà ìbínú ọlọ́run ṣe gbọ́ ṣé ẹ bá ní sọ mẹ́rin tọ́lọ lọ́nà ìyọnú ọlọ́run. ẹ gbọ́. ẹ gbọ́. ọ̀ya ṣé ẹ bá ní sọ mẹ́rin tọ́ jẹ́ ọ̀nà ìyọnú ọlọ́run. ọlọ́wọ́ jẹ ní ó ní. ó di méjì ìgámẹ̀tẹ̀ máa ń fa ma ọmọ yín ló kọ yẹn aláàbò àrùnmù ní kàrámà bárakàlá fíkan ó di mẹ́ta ọwọ́ àkú ẹlẹ́ẹ̀kẹrin kí n sọ bí èdè ti Ìbàdàn ẹlẹ́ ó ele ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀bá àsọ Yorùbá wàkílù lè ké wà láwọn faramọ́ àwọn ọmọ yín sọ ẹ́ inú sọ́rọ̀ òlọ́wà kèèsì ayà o kèèsì ayà dẹ́gbọ́ ìrìhà mùjíza kàrọ́mà aláwọn aláwọn ìyẹ̀kùn lọ́wọ́ ọlọ́run ẹ̀yìn ẹlẹ́ àkáwọ́ mọ̀ pé ẹgbọ́n lẹ́ẹ̀kẹrin yẹ yé sẹ́ni tí ọba tẹ ọlọ́mọ onímọ̀ ń ní ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà jẹmọ́ e sí èsèpá akẹ́gùn síwájú ìtìkáàfù ẹ dákun ẹ jọ̀ọ́ ṣe ìpa àwọn aṣẹ́gùn sí ẹ dákun ah, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ètí ìdè ń gbà náà ẹ̀mọ́bìnú ah, bẹ́ẹ̀ ni wọ́n ètí ìmọ̀ bá wa lọ bẹ́ẹ̀ ni ọ̀yà mẹ́ta tọ́bọ́ sínú ìbìrì ọlọ́run ẹ̀bá nìsọ́ التنجيم بارك الله فيه السحر السحر الكهانة بارك الله فيه ẹnì kan bẹ ọ̀rẹ́ ọlọ́ọ̀ni tí a bá ní ọ̀nà Maghrib àbámú Morocco Spain Libya kankan ẹni yìí ní akọgbọ́n mùsùlùmí tó sí gbogbo àwọn ìlú yẹn kí ló kọ rẹ̀ nígbàtí ẹ̀ tí fẹ́ fi ìlú kan ṣe kápítà fún ẹ̀sìn ìjọ náà kí ló pọ̀ lú ọ̀hún kí sì ní tẹ́lẹ̀ lọ rèé ṣe mẹ́. sokolu yẹn sọwọ́ sí tòsí Spain Spain kọ ẹ wọ ah murila yẹn ṣe báyìí wò ó gbé kíní ọ kò sí dòsí ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀rẹ́dá yìí ọlọ́ba tó yín. orúkọ ẹni yẹn gangan onizad bùnà abunafil. la ó kọ rẹ̀ kọ́ ó kọ rẹ̀ kọ́ o. la ó kọ rẹ̀ kọ́ o. ọ̀dà ìlú wo ni wọ́n fẹ́ lóńgbà náà àti kápítà tí àwọn nǹkan abidjan ń gbé bẹ̀. náà tàbí ọ̀bà sọ ah, ah, àkáwá ní gbogbo wa àníyànjú

Allah akbar. Ẹni tó bá gbà. Bára kàlọ́ fún bàbá. Khalid bin Walid. La. Khalid bin Walid. La. Khalid. Ẹni tó bá gbà máa fún one thousand. Allah akbar. Inshallah one thousand naira. Ẹ jẹ́ mi ọ̀sọ́. Ẹ lọ ẹlẹ́ni ọba ń gbà. Ẹyin lẹ́ ń bi wá. Ẹyin lẹ́ ń bi àánakúmọ̀lá àánakúmọ̀lá nínú àwa tí à ń gbọ́rọ̀ àwọn àfa ẹ̀ ń bá gba one thousand kò bá jọ́dọ̀ àwọn obìnrin kò bá bàjẹ́ bí. ó ti pé o kọ̀yọ̀ ayé gọ́gùn lẹ́ o. ẹnìkan náà fi one thousand kọ̀yọ̀ ayé gọ́gùn lẹ̀ kọ̀yọ̀ ayé kéèyàn tún rí kọ́dé gbọ́. wọ́n kọ́ di two thousand. kọ̀yọ̀ ayé kéèyàn tún rí kọ́dé gbọ́. ẹ ti sáré bọ̀ àti yọkó bẹ́ẹ̀. ẹ yẹ wá sọ ẹ wá sọ máṣe wá sọ bàbá yìí mà. ṣùgbọ́n wọn ò ní gbowó wọ́n ṣe ìsáré bọ̀ ni wọn ò sí inú mọ́tàásí tí wọ́n fi bẹ́ẹ̀ ni. ukbatu nafi. bàtú bá sí inú mọ́tàásí tí wọ́n fi bẹ́ẹ̀ ni. ukbatu ibnu nafi. rọ́bì aláwọ̀ ẹ̀fọ́ ẹ̀ ló ń wá. ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbọ́dọ̀ ní wọn ò wo bí kankan ẹwọ owó ẹwà wọn ò sí inú mẹ́ta wọ́n ń sáré bọ̀ ni tí wọ́n láwọn lọ sọ ní wọ́n lágbètà lọ fi sọm bẹ́ńtà wọ́n ò ju omi kẹ̀kẹ́ ẹjá fún wọn lọ́dà o. ẹtù wà ní mẹ́ta kíkà tó béèrè rẹ̀ ẹtù wà ní mẹ́ta kíkà tó béèrè. ìbílẹ̀ mú wa. ṣé inú mẹ́ta sílẹ̀ wà jẹ́ fi béèrè. ẹ̀ tọ́nà ti one thousand kó ọ̀hún thousand kó àwọn ti di díẹ̀ lẹ̀. jọba ẹ pé àwọn ẹni kó fẹ́ lọ ẹ̀yọ́ ẹ̀ta jáde rà àwọn ẹni kó lọ. ẹ tó fọ́ thousand kó wọ́n ti di díẹ̀ lẹ̀. wà láàfà wà lórí ààrẹ o wọ́n ni nínú ọ̀wá tá a wà lọ́sọ́láṣí àbáṣẹ bọ́m tó tọ́ ni ṣùgbọ́n wọ́n pa àbáṣẹ wọ́n kéré ṣe pé bàbá ìmọ̀ ń gbọ́ tẹ̀sí dáadáa wọ́n sì máa ti research mo ẹ̀rọ tó máa ṣe bọ̀sọ̀ fún wọn mọ̀ sòtòrí ẹ̀rẹ̀ mi fi wá òkú ẹ̀jẹ̀ á dá wọn pọ̀ mọ̀ rahma yẹn ọwọ́ á kú bẹ́rẹ̀ ẹ̀ ń gíráàmù ten thousand wàkìlù ní kí n á di ten thousand náà ó di twenty thousand ó di thousand èmi náà fi five thousand sí mo fi five sí kọjá ten. àfẹ́rù àlá náà ní five wọn náà tó wá fi five kún kọjá ten ó di thirty. èmi náà fi five Abdulrasaq fáìpù sí mo tún wá rọ̀ wọ́n kí wọ́n jọ òun fi fáìpù sí ẹ̀sìn. mọ̀mí Abu Abu Abu Ibrahim náà náà ti tẹ́ẹ̀lì sí ọjẹ́ fifty ó ti dábà. Inshallah Rahman ẹnìkan bí ọlọ́run fún ní mímọ́ ti pọ̀ òsì wa ta ọwọ́ ní kọ́lọ́ ń wọ́n gba ìlàjì nù ìmáhùn kó fi owó dípò rẹ̀ orin méjì lọ́kọ méjì kan bẹ̀ tí wá fi dá lóhùn ẹmbà ti ma mẹ́rẹ̀ẹ̀rin okòrire ọwọ́ akú orin kan méje lòun tí wọ́n fi ní ká má kú ọ̀rẹ́ pọ̀ ẹ̀wà papọ̀ ìgbà àtọ̀ ìgbà wàláyà ní tá a fẹ́ kówó yọ wá lórí rẹ̀ kọ́ jẹ́ níta àsọ́nbí abadan àsọ́nbí náà ni sí sí ẹnìkan rẹ̀ pọ̀ owó kéré bẹ̀ ó ní kọ́nà ọgbàlàjì màá o. ẹnìkan ti ń ẹnìkan <laughs> ọkà ó ti ka ó ti yá ọkọ orin méjì sọ kọ́nà ọgbàlàjì màá o làjì yẹn ẹnìkan fi orin àwa akọ orin méje kan táà fi sọ pé kéèyàn ò límìtì máa kọ́ rẹ̀. ó jẹ́ mọ́kànlá. fifty thousand naira nìyẹn. wọ́n ní ti fẹ́ kálẹ̀ ní àwọn obìnrin tí wọ́n fẹ́ sọ. gbogbo ẹ̀rẹ́ ní kẹsọ gbogbo ẹ̀ méje yẹn náà nǹkan ara béèrè ni. àti rọ́pù ìjà tọmọ àwọn obìnrin náà mọ mẹ́rin bọ́lá àti rọ́pù ìjà tọmọ mẹ́rin náà. bẹ́ẹ̀ni ماله لنا العلم وللجهال مال فإن المال يفنى عن قريب بارك الله وإن العلم يبقى لا يزال وإن العلم يبقى لا يزال بارك الله فيك ọlọ́ba sàfáàlẹ̀ sọ lórí o àwọn bá ní mú orin ìmáàmù alì wá kò ní bá ṣe pẹ̀lú tí a béèrè ṣùgbọ́n wọ́n wọlé sára àwọn nǹkan tó ti lọ níbàbí ọwà níbàbí revision. bẹ́ẹ̀ni orin ẹyẹ ọgbà làbá mú wa of revision. naam. accepted. Ah. <laughs> nígbà béèrè kọ́ yẹn o àtẹ̀yìntà ni اركبوا فخذ من العلم شطرا واتني ورضا ولا تكلني لا من جوده عدم فلا تكلني لا من جوده عدم لا حول ولا قوة إلا